101. 101. نبايان سواجلوري تو الفيك في دين بلو والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́wọ́ wọn yíká àdìjọ kó ojúmọ́ abáríkà jùmọ̀ àyíkàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àpè ní kàlífíìk fìdíìnì ọ̀làdùnní belon ló kọ̀ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà kí allah kó jẹ́ ká rí i pẹ́ látàrí dáadáa lójú pọ̀nà ẹ̀sìn islam kó bá a ṣe àlékún àáfíà baraka àti àrísìkì tí ó gbòòrò sí fún yín tó ń ti alihusna insha allah ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè yìí tí ó wá láti ọ̀dọ̀ oníbéèrè wọ́n ní tí èèyàn bá ń ṣe sọ̀láàtì lọ́wọ́ tó jẹ́ èyí tí a máa ké sókè tí ìmáàmù tí ọwa wá ń ké súrọ̀ tilifa ti ha ṣùgbọ́n nígbà tí ó mẹnuba ọba mẹnuba àyà kan pé muhammadu rasulullah wọ́n ní àárín yìí tí ìmáàmù bá ké irú àyà bẹ́ẹ̀ ṣé ọ lẹ́tọ̀ọ́ fún àwọn mámú láti ṣe gbólóhùn sallallahu alayhi wa sallam ní orí yẹn òun náà ni ìbéèrè eléyìí tí wá láti wọ́n ní ọ̀rọ̀ nípa ègún ìdílé ojú wo ni ẹ̀sìn islam fò wí pé ṣé tí ègún ìdílé bá ń bẹ nídìílé kan ṣé a tún máa ràn dórí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé wọ́n ní tí òbí bá hùwà burúkú kan tí àwọn tí òbí bá hùwà burúkú yìí ti wá bu èpè jólẹ̀ fún irúfẹ́ òbí yálà bàbá àbí ìyá bẹ́ẹ̀ pàtàkì jùlọ bàbá wípé ṣé irúfẹ́ ìpéhùn yóò ṣe bẹ́ẹ̀ mú bàbá tó bá tún wá mú bàbá tán yóò tún wá mú ọmọ tó bá jẹ́ pé bàbá ń ba ṣe ète ìpè lóòótọ́ wípé ṣé yóò tún wá mú ọmọ rẹ̀ náà ọjọ́ mẹ́ta ẹ̀jẹ̀ ń darúgbà insha Allah bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum. As ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته صلاة تانسي تي صلاة تامن كاكي سوكي نينوار نعم يا صبا مغربة عشاء إمام وادن لي آية ني بلو النبي صلى الله عليه وسلم نينو نعم. أسمى قوفي الله بعد لولي كي تمالا النبي صلى الله عليه وسلم قصف صلى الله عليه وسلم sáàwà wí bẹ́ẹ̀ lórí sọ láti ní bàbá mi wí àwí ṣùgbọ́n àmì gbọ́n sókè tẹ́ bá sì sọ pé àwí ó túmọ̀ sí pé wàá wí sẹ́nu wúyẹ́ hmm. nítorí pé ẹni tó bá wí láwìí inú kò wí nǹkan kan hmm. gẹ́gẹ́ bí ẹni tí ọba ni níkàlẹ̀ ni tó wá wọlé tó sọ pé ah, ah báwo ló ṣe wọlé tó sálámà hmm. wọn ni mo ti sálámà sínú. Si sẹ́yìn náà balẹ̀ ti dá lóhùn sínú ńkọ́ tó hmm. ó dájú pé nìkan náà méjèèjì ó bínú. ọ̀rọ̀ tá a sọ sínú ẹ̀mí tá a sọ sínú ọkàn kì í sọ̀rọ̀ wọ́n ń pè ní kẹlẹ́mù nafsi lópin ìgbà téèyàn ọ̀gá tí ì sọ jáde kì í sọ̀rọ̀ النبي صلى الله عليه وآله وسلم إن الله تجاوز لي عن أمتي ما حدثت به نفسها ما لم تعمل أو تتكلم ọlọ́run ṣàmójúkúrò fún mi lórí ìjọ mi lórí ní tí wọ́n bá ń fẹ̀mí wọn á wí lókun ìgbà tí wọ́n bá ti wí jáde tàbí kí wọ́n fi ṣe wà o torí ẹni tẹ́ ń sọ sínú yín kì í sọ̀rọ̀ wọ́n ní muhammadun rasulullah wọ́n ká àyà yẹn so nínú sọlẹ́ èèyàn sọ pé sallallahu alayhi wa sallam ní jẹ́jẹ́ alimami ibn al-qayyim wọ́n ní tírà kan tá à ń pè ní jala'ul afham. في فضل الصلاة والسلام على رسول الله nínú tírà yìí alimami Ibn al-Qayyim wọ́n ṣàlàyé ayé mélòó ló lé lógójì tẹ́lẹ̀ pé tó máa ti dárúkọ anabi sallallahu alayhi wa sallam amase sallallahu alayhi wa sallam inú rẹ̀ ní ìgbà tí wọ́n máa ń ṣe sọ̀láàtì lọ́wọ́ tí ìmáàmù bá ka kéwú tó ní Muhammad nínú wọ́n sọ pé sallallahu alayhi wa àwa là ń dá sọ̀láàtì wá ṣe ayàtà wa kí wa ní gbólóyìn náà nínú hmm. asọ́fẹ́ sallallahu alayhi wa sallam hmm. orí sọláàtì láwọ àwọn kankan ń sọ̀rọ̀ lọ́ta sí wa létí wọn á dárúkọ ànábì asọ́fẹ́ sallallahu alayhi wa sallam eléyìí ọba sọláàtì jẹ. àtọ̀ tí wọ́n ti máa ń ṣe láwọn ààyè ibòmí tó pé ńgbà tí lè máa ń bá ti ka àyà tó ní muhammadu nínú báyìí gbogbo wọn wá gbóhùn sókè bí ẹni ṣeré hmm. ẹ gbọ́dọ̀ dán sọkálukó wìtì jẹ́jẹ́ lọ́nà tó ṣe fọ́ ìwà ẹlòmíín náà sì máa pọ̀ ní tiwí ìbéèrè wọ́n ní tí ègún ìdílé tó bá ní ìdílé kan ṣé ìhàwó ni ẹ̀sìn islam kọ sírò rẹ̀ àkókò islam tẹ rí yẹn ó máa ń fọ ìlú má ó máa ń fọ orílẹ̀-èdè má ó máa ń fọ ìdílé má ó máa ń fọ ẹbí má hmm. gbogbo àwọn gbàgbọ́ sa kan èpè kan. gbogbo eléyìí tí wọ́n bá ti gba islam lódodo sórí gbogbo nǹkan yóò rodò lọ wábi wọ̀ sí ni. Hmm, ìtọ́ kan wọn pẹ̀lú gbogbo rọ̀yìn hmm. torí pé gbogbo àwọn gbàgbọ́ ẹ bọ òòṣà náà ni. Hmm. so wọ́n ti gbọ́ lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa gbọ́ so wọ́n sọ pé allahumma la ya'ti bi khayrin illa ant wa la yadfa'u sharra illa ant wa la hawla wa la quwwata illa Hmm. ẹnìkan ò lè ti aburú jìnnà sí ni yàtọ̀ sí ọ hmm. a ò dá agbára àbí ọgbọ́n kan ní lẹ́yìn tó o bá fún wa. tó o wá ti ń bẹ lábẹ́ ààbò ọlọ́run lábẹ́ ìsọ ńlá rẹ̀ hmm. kí ló fẹ́ fi ègún ìdílé kà sí kí ló fẹ́ fi sí. ẹnìkan ó ń rojọ́ kanjọ́ kan ó ń sọ fọ́mọ rẹ̀ pé nítorí nìkan mo ṣe ọmọ gbọ́dọ̀ rí pé ṣe o ọmọ gbọ́dọ̀ yẹ kò gbọ́dọ̀ gbò lórí ṣíṣe rẹ̀ torí pé àwọn yìí láṣeyọrí nù dílé àwọn ohun ọmọ ibi tó ti wá. La ilaha illallah. mo ní à èpè lẹ́sẹ̀ yẹn pẹ̀lú gọ́lọ́ ọmọ tí yóò láṣeyọrí. ebi mùsùlùmí lẹ̀ hmm. kí ló ṣe ìdílé yín tó yẹn fi láṣeyọrí. Hmm. ẹ máa jẹun yó ẹ máa mú mi léòǹgbẹ́ dànù. Hmm ẹ sì máa sùn tó rán gbọ̀nù kúrò lójú yín ẹ wá lẹ́yìn láti yọrí ìdílé yìí ẹ bá àwọn àṣeyọrí kan náà. <laughs> aláàṣùwà. ẹ wá kan pé kọ́ ọmọ lọ ilé ẹ̀kọ́ <laughs> ẹ wá ní ẹ̀yin láṣeyọrí ẹ ti fẹ́ yakuri lẹ́yìn wa. tó gba àwọn ègún ranù kan nígbà tí wọ́n bá ti gbẹ̀sìn Islam gbàgbé ẹ̀ hmm. irú ẹ̀ náà ní ìbéèrè tó tún sì kẹta ní bàbá kan màmá kan sẹ́ẹ̀ ẹnìkan á ṣépè fún ṣépè ń tún lè jà lórí àwọn ọmọ ọmọ ọmọ rẹ̀ á à ń bọ̀ bẹ́ẹ̀ mm. ẹni tó bá ṣẹ̀ ẹni tó bá ṣẹ̀ ń ló jẹ́ ni tó ṣe wípé tó bá pé ó ṣẹ̀ṣẹ̀ ni tó ṣépè fún mm. ẹni tí ọsẹ̀ sí òun kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ kèfèrí òfin ọlọ́run ọba ni wípé sọ́ra fún ìpè ẹni tó bá sábò sísè nítorí pé gàgá kan ò sí tí ó di lọ́nà títí lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ lànà bisọ lọ́wọ́ àlùsọ̀lá ló sọ fún mu'adh ibn jabal radiyallahu anhu wọn ni wattaqi da'wata al-mazlum fa innahu laysa baynaha wa bayna Allahi hijab ṣọ́ra fún ìpè ẹni abáṣàbò sísí torí pé gàgá kan sí tí ó di lọ́nà dọ́dọ̀ lọ. so ìwọ tọ̀sẹ̀ ìwọ náà lọ wà ń pẹ́ ẹni tí pé ó mú ìpè kan ń jà lórí bàbá rẹ̀ ń jà lórí ìwọ náà níbo ń bẹ̀ mm. òfin ọlọ́run sọ pé wala taziru wazratun wizra ukhra arọ ẹrù ẹsẹ̀ kan ò ní ru tẹlómi hmm. bàbá ò ní ru tọmọ ọmọ ò ní ru ti bàbá láti bó síbò bíbẹ́ yìí náà sọ ní yorùbá pé torí ọmọ ọba dáràn ló ti ló kọ tiẹ̀ hmm. ẹ̀hìn so wọ́n ti wá fẹsẹ̀ bàbá wọ́n sì fi bí ọmọ wọ́n sì hmm. fi títí ọmọ bí bàbá alábòsí lọ́lọ́ọ̀ni ọlọ́wọ́n bẹ ṣe alábòsí eléyìí jẹ́ bó ṣe asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. wa orúkọ mi ni Mariam láti United Kingdom. à ń gbọ́ yín ìbéèrè yín. ìbéèrè méjì ni mo fẹ́ béèrè. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé òtútù wà lọ́dọ̀ wa ní. so bí mo ṣe jí mo wá wọ sọ́ọ̀kì láti torí bẹ́ẹ̀ lẹ́ẹ̀tutù láti máa fẹnu lé. so lẹ́tà mo wá fẹ́ kí irun mo wá ṣàlùwàlá mo wá wá ìsọ́ọ̀kì yẹn. mo ti wá ṣe tẹ̀síìmù lórí irun yẹn kí tó rántí pé nígbà tí mo wọ sọ́ọ̀kì yẹn mi ò kọ́kọ́ ṣàlùwàlá in that situation ṣé màá wá padà lọ ṣàlùwàlá ìmá fún ọ màá padà lọ ṣàlùwàlá tuntun ni àbí màá fún ọ lọ bọ́ sọ́ọ̀sì yẹn màá wá lọ fún ẹsẹ̀ mi fò. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ wọ́n ní wípé ìyá ọ̀rẹ́ mi kan ṣaláìsì kò màmá yẹn christian tó àwọn fámìlì wa pé ìjókòó wọn wá pín owó bó ṣe máa náwó owó yẹn pín sọ́nà márùn-ún wọ́n ní màmá jẹ gbèsè forty five thousand wọ́n ní owó tó máa fi bẹ́lẹ̀ thirty thousand owó náà fi gbókù lọlé lọ sí ìlú wọn one twenty àti owó wẹ̀jẹ̀wẹ̀ mú owó nǹkan kan. mo wá ń èmi wá èmi wá bẹ̀rẹ̀ lọ́wọ́ mi tèmi pé èwo lòun lè dá sí nínú àwọn owó márààrún yẹn torí mo sì mú lọ́rẹ́ tèmi bọ̀ nàmí ti sẹ́ mi kò jẹ́ wọn béèrè fún mi ìrẹ́sàkùn lọ ọkọ ẹ̀. alhamdulilayi òfin ọlọ́wọ́n bá alaikum salam òfin ọlọ́wọ́n bá dá lórí wípé téèyàn bá wọ ìbọ̀sẹ̀ tó fẹ́ láǹfààní àti máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ yìí ní gbogbo ìgbà tó bá ti sọ àlùwàlá rẹ̀ dọ̀tun májẹ̀mú tó de òun náà ni pé ẹ ti kọ́kọ́ ṣàlùwàlá kárí fífọsẹ̀ méjèèjì náà hmm. nígbà tí ẹ ti ṣerú àlùwàlá báwọn ìgbà náà lẹ́sẹ̀sẹ̀ wá wọ ìbọ̀sẹ̀ yín àlùwàlá yìí bá wá já téèyàn fẹ́ sọ́dọ̀tun ìgbà náà lẹ tó láǹfààní àti wàá máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ yẹn fún wákàtí mẹ́rìnlélógún fẹ́ni tí ń bẹ méjìléláàádọ́rin fẹ́ni tó wà nínú àjò ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́yìn ti ṣe sọ wípé ẹsẹ̀ yẹn àṣìṣe ti wọ́ bẹ̀ àṣìṣe wípé ẹ ti gbàgbé pé ẹ ti ṣàlùwàlá kárí fífọsẹ̀ kó tó di pé ẹ wọ ìbọ̀sẹ̀ ṣùgbọ́n ń ṣe lẹ́ wọ ìbọ̀sẹ̀ láti dáàbò bẹsẹ̀ yín kúrò níbi òtútù burúkú ti mú ẹ ti wá ṣe sọ láti tán láì jẹ́ pé ẹ fọsẹ̀ ẹ wá rántí nìsín nǹkan tẹ́ ẹ ṣe ni pé tún àlọ́ aláyàn ṣe ẹ ṣe láti bẹ̀rẹ̀ dópin títí kárí fífọṣẹ ẹyin méjèèjì ẹ̀yìn rẹ̀ lẹ́sẹ̀sẹ̀ wá wọ ìbọ̀sẹ̀ ẹ wá láǹfààní pé láti ìgbà yẹn títí wákàtí mẹ́rìnlélógún mi ẹ máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ ẹyin yẹn ṣùgbọ́n ìṣàkíyèsí pé níṣẹ́ la sọ pé tún gbogbo àlọ́ aláyẹn nítorí pé ó ti pẹ́ ìgbà tẹ́ ti kọ́kọ́ sàlùwàlá ti pẹ́ sígbà tẹ́ tó rántí pé ẹ fọṣẹ kó tó di pé ẹwọ bọ̀sẹ̀ nínú òfin tó sì di àlùwàlá ni pé a gbọ́dọ̀ ṣe àlùwàlá wa ń tẹ̀lé ń tẹ̀lé báwo wá ni fífi ọwọ́ patí parí bóòlù ṣe pẹ́ sí fífẹsẹ̀ tó bá wù lójú mm. wa jẹ́ pé sìn lẹ́sẹ̀sẹ̀ wa lọ tún ẹsẹ̀ fọ̀ mm. so eléyìí ló fà la fi sọ pé tún gbogbo àlùwàlá yín ṣe ẹ wàá tún sọ láti yín ṣe ìgbà wo lẹ́wọ̀n abẹ́rẹ́ sí ní ka twenty four hours yẹn láti ìgbà tí ẹ bá ti fẹ́ kọ́kọ́ tún àlùwàlá yín ṣe àìpé lásùbà ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àsìkò sọ̀látò bọ̀họ́r ńlẹ̀ fẹ́ tún àlùwàlá ṣe àsìkò sọ̀látò bọ̀họ́r tá a pín ní London lọ́yẹn ó jẹ́ aago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àtàgò méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yẹn lẹ́tì bẹ̀rẹ̀ sí ní zero twenty four hours twenty four hours yẹn ó pè ní aago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tọ́lá kìí ṣe àtìgbà tẹ́ ti kọ́kọ́ ṣàlùwàlá alákọ̀ọ́kọ́ lẹ́sìrò ìgbà tẹ́ ti kọ́kọ́ fẹ́ tún àlùwàlá yín ṣe nílẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ka twenty four hours yẹn. ìbéèrè yẹn lẹ́ẹ̀kejì fún ẹni tí màmá rẹ̀ ṣaláìsí tí màmá yìí ṣiṣẹ́ mùsùlùmí ṣùgbọ́n tó jẹ́ pé òun jẹ́ mùsùlùmí wọ́n wá ka owó kalẹ̀ lóríṣiríṣi eléyìí tí wọ́n ń bùkátà láti fi ṣe ìtọ́jú báwo ni wọ́n ti ṣe ṣètò àti gbé ìyá sí ó wá léwo ló ń lè dá sí nínú rẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ ọba àtẹ̀jẹ́ mùsùlùmí òbí rẹ ọba àjẹ́ kèfèrí kó o ṣe dáadáa sí wọn dáadáa títí tí wọ́n fi ṣàláìsí nítorí kó lè bàjẹ́ pé ń bẹ lákọọ́lẹ̀ pé ẹ túká dáadáa pẹ̀lú òbí rẹ nítorí pé ìsìláàmù ò sọ pé ẹ ṣe àìdáa sóbì yín nítorí pé wọn ọba àjẹ́ mùsùlùmí àmọ́ ẹ ti máa gbìyànjú pẹ̀lú wọn kó tó di pé wọ́n kò láyé káwọn náà di mùsùlùmí nítorí kó má bàa ṣe jẹ́ pé àǹfààní tẹ́rì ṣe fún wọn yóò mọ lórí ìgbà tí wọ́n ń bẹ láyé nìkan nítorí káǹfààní yìí kó lè bá a fẹ̀ kó lè bá a fẹ̀ títí di ẹ̀yìn kú wọn tẹ́yìn náà fi kú láyé kódà kó tún lè bá a fẹ̀ tayọ ìgbà tẹ́yìn náà kú láyé kó tún dórí àwọn ọmọ àti àwọn àrọ́mọdọ́mọ yín lórí àwọn ọmọ ṣàdúrà fáwọn òbí tiwọn àtàwọn òbí òbí wọn àtàwọn òbí òbí òbí tó bí wọn ṣùgbọ́n gbà tó bá ti di pé ìsìláàmù bá ti jẹ́ pé kọ̀bájọ pawápọ̀ ọmọ ń ṣe ìsìláàmù ìyá ṣe ìsìláàmù ọmọ ń ṣe mùsùlùmí bàbá ò ṣe mùsùlùmí dáadáa tẹ́sí sí wọn yẹn yóò parí ní kété táwọn òbí yẹn bá ti kú kúrò láyé gbogbo ó dá ń bùkátà láti ṣe gbogbo ń tẹ kàkà lẹ́wọ̀n àti nǹkan míì ọlọ́run ọba ọbẹ̀ mùsùlùmí kọ́ bá wọn náró ẹ̀ nítorí pé tẹ́ ẹ bá náró ẹ̀ yóò padà di ìbálẹ́jọ́ aburú fún yín lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmá lábẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé gbogbo owó tí ń bẹ ní London yẹn káwá pé màmá ọ̀rẹ́ yín ló fi sílẹ̀ òun ò sì jẹ́ mùsùlùmí òfin ọlọ́run sọ pé ọ̀rẹ́ yín ò ní jogún kankan bẹ̀ o hmm. nítorí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní la yarithul muslimul káfíìr walal káfíìrul muslim mùsùlùmí ò ní jogún kèfèrí kèfèrí náà ò ní jogún mùsùlùmí tó eléyìí jẹ́ bó ṣe jẹ́ bó ṣe jẹ́ pé tó bá kọ́ ọ̀rẹ́ yín náà ló kú màmá yín lórí nǹkan mìíràn tó yàtọ̀ sẹ́sìn Islam àwọn ọmọ àwọn míì jọjọ ń ṣẹ̀sìn irú èyí tí wọ́n ṣe kóhun àwọn ni wọ́n máa mójútó ń tọ́ba kù. hello. hello salaam aleykum. maaleykum salaam wa rahmatulah ọgbà ibi ẹdín pè. hamza ní gbé láti abidjan. ìbéèrè yín. ìbéèrè mi wàhálà mo ní ìbéèrè méjì fún àwọn ìṣáà tí ọlọ́run bá san ní ẹ̀sán rẹ̀. kọ́lọ́run jẹ́mi náà lè jọ wọ́n. ìbéèrè mi ni <laughs> ìbéèrè mi ni pé nísìnyí mò ń kọjá lọ síbì kan máa wà ní àdúgbò kan máa rí i pé àsìkò òun ti tó àmọ́ kí n tó sọ pé yín dé àdúgbò bíi tèmi wà gangan yìí pé ń kírun bẹ́ẹ̀ wọ́n ti kírun tán lọ́hùn tó máa ní kí n kírun ní àdúgbò bíi tí mo wà yẹn gangan tó nígbà tí ti wọnú mọ́ṣáláṣí yẹn báyìí ìmáàmù tí mo rí pé ìmáàmù tí mo gbé síwájú yẹn ìmáàmù yẹn kàn ṣe gbé ni àti ṣòkòtò yẹn tó wá délẹ̀ gan ẹsẹ̀ mo lè ṣe sọ́lá lẹ́yìn rẹ̀ bí mo ṣe tún rí i pé ń ka kéwúrẹ̀ gan kéwúrẹ̀ gan kò tún kò ní tẹ̀jú ìdí ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni pé ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni pé bí nísìn mo travel lọ hmm. àwọn bí àwọn tí ó máa ń rajà káàkiri yẹn ni mo wá travel lọ so àwa dé ojú ọ̀nà àwa fa òkú ẹnìkan ní bẹẹ títì so àmọdé kẹtẹrìtì ni àti mùsùlùmí ni ìjẹ àlejò ká ká ṣe ìrànlọ́wọ́ fún bẹ́ẹ̀ náà ìbéèrè mi ni àtẹrí àwọn ẹnìkan kan lẹ́gbẹ̀ẹ́. alhamdulilayi ọkọ eh, lábẹ́ òfin ọlọ́run mùsùlùmí ò ní mọ́sálásí tiẹ̀ yàtọ̀ sí mọ́sálásí àwọn míì gbogbo mọ́sálásí ti mùsùlùmí ni lópin ìgbà tó bá jẹ́ pé àwọn mùsùlùmí ni wọ́n bá kọ́ mọ́sálásí wọn kì í ṣe pé kèfèrí ló kọ́ mọ́sálásí kalẹ̀ ọlọ́run sọ pé wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada gbogbo mọ́sálásí ti Allahu torí náà ẹ gbọ́dọ̀ máa pẹ́ lómi ìpapọ̀ mọ́ Allah wàyí o ìgbà tí ẹni ẹrí mọ́ṣáláṣí kan lọ́nà yín tẹ̀ ń gbà lọ sílé ó sì jọ pọ́jọ́ júmọ̀ ni so ẹ wá fẹ́ darapọ̀ mọ́ wọn ṣe sọ láti ń bẹ̀ nítorí alẹ́ fẹ́ ṣe ṣùgbọ́n ní kété tẹ wọnú mọ́ṣáláṣí ẹ bá pé lè má mú un ṣe pè so eléyìí ló mú àmọ́ pọ́jọ́ júmọ̀ ni lápèjúwe báyà ń ṣe kútúbà lọ ní ń ṣe pè bóyá ó ń ṣàlàyé èpè tí ọlọ́run ṣe fún Abu àṣírí báyà láàyè tí lè máa mú sẹ́rù àbúrò ṣépè fún ta ni gánà rí ẹ wá tún ní ìmáàmù yẹn gan ṣòkòtò rẹ̀ tún wọlé lẹ́yìn eléyẹn kò tún máa kéóké àkókò lè máàmù ṣépè pé ká má sì sọ láti lẹ́yìn hmm. ṣòkòtò rẹ̀ ń wọlé kò pé káwọn má sì sọ láti lẹ́yìn hmm. lópin ìgbà tó wá pò náà ni lè máàmù tá a rí nítòsí ọ̀dọ̀ wa lásìkò yẹn torí pé òun ni ó jìyà ẹsẹ̀ ṣòkòtò rẹ̀ ń wọlẹ̀ kọ́sà ti máa sọ láti ṣe tiwa. àwọn tó pé ìmáàmù yẹn kò tún wá máa sọ láti ṣe kéwù rẹ̀ hẹ́gẹ́hẹ́gẹ́ ni kò máa fàtì àgànké ẹ má tò lẹ́yìn rẹ̀ o. Mm. torí pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ pé la salata liman ni yaqra kitab gbogbo ẹni tí o bá ti máa tí o bá ti ké fati àkò ní sọlá ẹni tí o sì máa ké náà dọ́gba pẹ̀lú ẹni tí o ké torí ẹ ọdọ wọ àwọn tí wọn bá fẹ́ síwájú àwọn èèyàn láti máa sin lọhùn èèyàn ó ti dápé ná èèyàn ó ti kẹ́kọ̀ọ́ yanjú ná kéèyàn tó máa sákàkà pé mo fẹ́ ṣe lè má mú so kájú òṣùwọ̀n ọ̀fẹ́ ṣe lè má mú má dé ṣe pé wọ́n ní kọkàn wá dún wájú pé ìwọ náà la sáfẹ́ ni èyí hmm. ṣe pé wọ́n fẹ́ yàn ọ́ sípò kan eléyìí tó ní í ṣe pẹ̀lú wípé wọ́n nìkan lọ mọ̀rọ̀ sọ wọ́n fẹ́ yàn ọ́ sípò kan ni tó ní í ṣe pẹ̀lú pé wọ́n lọ mọ kéwù jù hmm. tó bá wá já sí pé wọ́n gan lọ mọ kéwù jù sọ yẹ kó jẹ́ pé wọ́n lọ́wọ́ à ẹni tó máa kí ó jù hmm. so eléyìí túmọ̀ sí pé kọrínkọ̀dí lọ̀rọ̀ dà hmm. èèyàn ń bẹ lórí ìrìn àjò yẹn wá rókò èèyàn òkú ẹni tá a rí ńlẹ̀ yun kí ni ká ṣe sí ẹ tó bá jẹ́ pé àwa ní àsìkò tá a fi lè mójútó a gbìyànjú láti rí i pé a ṣe ń tọ́tọ́tọ́ yẹ sí lára tá a fi lọ gbé sí hmm. àmọ́ àlásìkò tá a fi lè mójútó àwọn kankan tá a fi síwájú tiwa kò lè gbà wá láyè rẹ̀ ẹni tá gbìyànjú láti ṣe ni pé a sọ ìjọ́mọ èèyàn rẹ̀ á jẹ́ kí àpọ́nlé àti iyì tọ́lọ̀ ń fọ́mọ èèyàn lára tiẹ̀ kọ́ mọ́ sọnù. Hmm. torí pé ńgbà mi àwọn òkúta máa rí létí ọ̀nà lẹ́sẹ̀ ọ̀nà gbogbo yẹn ẹ rí i pé ìhòhò ni wọ́n máa sábà wà. Hmm. pàápàá láfíríkà tí wàá ń bí tẹ bá rí òkú èèyàn kan bẹ́ẹ̀ ẹ̀yin ó gbìyànjú láti wá nǹkan kan dàbò lára hmm. ẹ sọ iyì àti àpọ́nlé rẹ̀ nù. so ó kéré jù inṣàlá ntẹ́yìn ti ṣeun ó ti da kọ́dà kọjá pé kẹfẹ́rí lẹni tẹ́ rí lẹ̀ hmm. ẹ̀yin ti gbìyànjú ẹ sọ yìí àtàpọ́nlé rẹ̀ nù hmm. tó bá yá àwọn ẹni tí máa mójútó rú nǹkan bá ń lágbárin iṣẹ́ ìjọba àwọn padà wá gbé hmm. kò sí wàhálà mẹ́ àmọ́ tó bá yẹ pé wá lásìkò tẹ́ ẹ sì fẹ́ ṣe e, ètò bí wọ́n ti ṣe lọ gbé sí i ìrò ń tọ́kànnù lọ́rọ̀ yìí tó lórí àjò lẹ pera yín tá ló ń ta ló ń kí kú wò lẹ màtọ́ pa nígbà bá yàtọ̀ máa lọ ọmọ yín lẹ́sẹ̀ pẹ́yìn lẹ pánkọ́. tọ́ okùn bẹ́yìn oṣù bọ́. torí de lẹ́yìn ẹlẹ́kùn tí yóò bá kàyàn lọ títí kéèyàn ọmọ máa bẹ́wù lọ kọ́ ọmọ máa bẹ́wù lẹ̀ lọ títí kó n fẹ́ ṣiṣẹ́ lórí rẹ̀ mm. ẹ̀dá ló kú kí lọ́ pa bó lọ́rọ̀ rẹ̀ ti ṣe jẹ́ yóò di pé ẹbí alábàáhùn yóò di tànà rẹ̀ mm. so ẹ filẹ̀ ẹ kàn dá sọ kẹ́ ẹ máa lọ tiyín ni ọ̀rọ̀ pé àmọ́ bí mùsùlùmí ni bí káfíìrì ni kò tí ẹ̀ sọ ọ̀rọ̀ tí ì débẹ̀ hmm. ọ̀rọ̀ tí ì débẹ̀ bó lẹ́yìn mà tọ́jẹ́. Hmm. jazakumullahu khairan sheikh uh, plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wáàsí ìta gbangba tí a mọ̀ sí hudan wa lẹ́yìn tí ó máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dé àkọ́kọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan inshàlá yóò tún wáyé fún ti oṣù yìí ní ọ̀la sátọ̀dẹ̀ náà ni yóò sì wáyé inshàlá ní Ògbómọ̀ṣọ́ Central Mosque tó ń bẹ ní ọjà gbó ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt òun náà ni yóò sì máa wáyé inshàlá ohun tí ó máa jẹ́ gbígbéyẹ̀wò lọ́la òun náà ni ìbéèrè àti ìdáhùn lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti síwájú kọjá lọ àbí láwọn agbọ̀dàn míì tí ò tún yé wa nínú ẹ̀sìn wa ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlá ẹ̀sìn àṣìlá alìsílám inshàlá agogo mẹ́wàá náà ni yóò gbìnàyà ká tètè dé kí a sì sọ fún àwọn tí ò gbọ́ Allah yóò jẹ́ kí ó jẹ́ ìbàlẹ́jọ́ dáadáa fún wa láyé àti ní ọjọ́ àgbéǹdẹ̀lì kíyàmá sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ́ lógún àṣọ àwọn náà ni wọ́n sì máa fèsì sí ọ̀kan òjọ̀kan àwọn ìbéèrè wa inshàlá hello ó kọ yín o aleykum salaam wa rahmatulahi wa barakatuhu orúkọ yín bí ẹ ti ń pè. abdulhakeem ló sọ láti ṣubú. ìbéèrè yín. naam ọlọ́wọ́ bá a sọ àwọn sọ̀rọ̀ lẹ́nu ẹ̀sán olórí inṣàlá. àmín. naam ẹjọ́ ìbéèrè mi lọ pé arìnrìnàjò nínú tó láti bọ́dà ghana ti tóbi wọ́n kó wa mọ́ àwọn ará nìjíríà tó káwá ti sọ̀tà padà sínú gbogbo. ó bẹ̀rẹ̀ fún ọtún wa padà yẹn mo gba owó kan lọ́wọ́ ọkùnrin ara mi jíjìn láti fi ara mi áwùjọ bọ́ sínú sọ́tà yẹn. wọ́n wá padà tẹ̀lé mo lè ṣe àdéhùn pé màá lè ṣe ní wọ́n padà tó má ti padà sínú sọ́tà. ó tẹ̀lé pé ìjà padà rọ̀ fún mi yẹn mọ́. ìwúwo yẹn wá dá mi pẹ̀lú mo máa ṣe. ṣé báwo lẹ́ ṣe ṣe? bẹ́ẹ̀ ni ó ti yé náà inṣàlá alhamdulilayi owó tẹ gbà lọ́dọ̀ ọmọ niger tá ẹ rí tá a sì máa bí tá a lè wá sí so ẹ ní tí ìfowó yẹn ṣe nǹkan kan ẹ bá kó pamọ́ sọ́dọ̀ nígbà tó jẹ́ pé arìnrìnàjò ní tẹ̀sí ń fi ọ̀pọ̀lọpọ̀ gbàgbà ẹnu bọ́dà bíi Togo sí Ghana sí niger yẹn ọlọ́run tún lè ní kẹ́ ẹ ṣalábàápàdé rẹ̀ tó bá wá dìgbà tẹ́ ti já tàn níbi rírì rẹ̀ ẹ fowó yẹn ṣe sàrà pé kọ́ lọ́wọ́ mú ládàá rẹ̀ lọ ni tó lówó. Hmm. hello. hello kọ́ yín o wa aleykum salaam wa rahmatulah ó kàn ibi ẹtí ń pè yín. náà àbá ahmed ló ń sọ̀rọ̀ láti ìbàdàn. láti ìbàdàn ìbéèrè yín. náà mo béèrè ní bàbá yìí pé àkọ́kọ́ mo fi bẹ̀ tó wa àlọ́ ọba ni ṣe ẹ̀mí wọn ní gbígbó náà mo ní kí n béèrè pé ìyá kan so wá papọ̀ lémi àti àwọn ẹbí yìí tó èmi wá jẹ́ni tó ti gba súnà náà lẹ́yìn ìgbà náà ìyá náà wá kú onígbà tí ìyá kú wọn ṣàpè pé ẹ bàbá ti tún tán o a máa dúró ṣe mítìn kò ṣàtọ̀ pé èmi èyí ṣòkú mọ́ ó wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n fẹ́ sọ kí nìyẹn di ọ̀tá kí ni tí ẹ rò pé èèyàn lè ṣe. ẹ lọ́wọ́ naam naam iṣẹ́ àná. alhamdulilayi àkókò abayíyọ ike ẹjẹ mùsùlùmí tó ṣe pé mójútó sunna nabi muhammad sallallahu alayhi wa sallam a ń fi àsìkò yìí pé gbogbo mùsùlùmí yòókù náà ní gbogbo ibi tí a bá ti láǹfààní àti gbọ́rọ̀ yìí wípé mùsùlùmí ò lè jẹ́ mùsùlùmí láì tẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa sallam torí pé islam ni sunna sunna gangan ni islam kò sí ní tó yà wọn islam kò lè sí láì sí sunna sunna kò lè sí láì sí islam torí ẹ̀ ká máa wá pé ẹnìkan ní tẹ̀lé sunna eléyìí tó túmọ̀ sí pé àpèmọ́ra bú iná ní nǹkan tí yóò tara ọ̀rọ̀ tó jáde fún wa. Hmm. pé ní tẹ̀lé súnà á jẹ́ pé wọ́n ń kọ́ ìwọ hmm. ọ̀dà hmm. nínú ètò ìgbésí ayé gan olójú ètò ọ̀dà wá pẹ̀ sí. gbogbo ni ọ̀dà nínú ẹ̀sìn gbogbo ẹni tó bá ti wá fi ṣe kò pé ń tẹ̀lé súnà nàbì a a sì ń rọ gbogbo mùsùlùmí yòókù náà pé gbogbo wa náà ń tọ́ yẹ ká ṣe nìyẹn hmm. ẹ rántí pé a kù bàbá hmm. sì kú oríire la fẹ́ ṣe tàbí ṣe islam torí kí oríire wa ó lè bá àjẹ́ yìí tí ó dájú àfi ká rí pa tẹ̀lé tà nàbì muhammad sallallahu alaihi wasallam ọlọ́run gan ló sọ fún wa bẹ́ẹ̀ ọlọ́run ní wa in tuti'uhu tahtadu tẹ̀ bá tẹ̀lé tà nàbì muhammad sallallahu alaihi wasallam ẹ̀ mọ̀nà. Hmm. ọlọ́run sọ pé man yuti'i ar-rasula faqad ata Allah ẹnikẹ́ni tó bá tẹ̀lé ta nabi muhammed sallallahu alayhi wa sallam ó ti tẹ̀lé tọ́lọ́n hmm. qul ati'u Allaha war-rasul fa in tawallaw fa inna Allaha la yuhibbul kafirin sọ fún wa pé tẹ̀lé tọ́lọ́n tẹ̀lé ta nabi muhammed sallallahu alayhi wa sallam tí wọ́n bá wá kọ̀ tí tákìtì pàkọ́ ẹ fi yé wọn pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ sáwọn kèfèrí hmm. Allah torí ẹ̀ ẹ wá nígbà tí màmá kú àwọn tẹ́ ìdíjọ́ jẹ́ ọmọ ìyá àwọn ní ẹja ṣèpàdé ká ṣe bí wọ́n ti ṣe so ẹ̀yin wá ní à lẹ́yìn tí màmá wa ti kú tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wá sí mi kí n lè ṣe dáadáa sojúṣe tó tó tó tó lóòrìn hmm. fún màmá kí màmá tó kú ní tó kú gbogbo wa kù náà ní ìsinmi kí ká lọ́ọ́ máa sojúṣe tó máa gbọ́dọ̀ ṣe fóbi lẹ́yìn kóbi. Hmm. súnà náà ló ti fẹ́ lé ìkọ wa ẹ lè rí inú àdádálẹ̀ gbogbo ń tẹ́kàn rí inú àdádálẹ̀ náà ní àkóbá fòkù hmm. so gbogbo ń tẹ́kàn ẹnìkan bá nàbì sallallahu alaihi wasallam ní òbí mi tí wọ́n bá ti kú kí ló tún kù anábì hmm. ni ẹ máa ṣàdúrà fún kìí ṣàdúrà aládàádálẹ̀ o ọjọ́ kẹta ọjọ́ kẹjọ ogójì ọjọ́ àdádálẹ̀ gbogbo ilé kò sí tẹ́ gbà mí bákan náà ẹ máa ṣe sàrà fún kìí tún ṣe sàrà aládàádálẹ̀ o ẹhẹn tá a ẹrù kà òkú báwọn jẹ sàrà òkú máa ṣàkàn ẹni kankan gbẹgìrì so ẹ mọ̀ pé sahara hmm. ó ní í ṣe pẹ̀lú owó tá a fún ẹni tí ń bùkátà hmm, hmm. èyí kó wa eléyìí náà wọ dàńdógó àwọn eléyìí náà wọ́n tó ketílẹ̀ gbogbo léèsì wọ́n ń kọlu jàkáàdì àbẹ́ yìí wọ́n á gbá mọ́lá lọ ẹ̀ǹjẹ̀ sàárò òkú ó sàárà rò èwò ni a sì máa bá afọ́jú kún lù mm. aláìní kún lù mm. ẹni tó kó láti rí tààrọ̀ jẹ lónìí ó tún dàárọ̀ la ẹ ṣe sàárà fáwọn eléyìí so bákan náà ẹlẹ́kẹta anábì sallallahu alaihi wasallam ni mm. asọtẹ́lẹ̀ bàbá màmá yíyan eléyìí tán ti tẹ́lẹ̀ tí ó tako tọ́lọ́run tí ó tako tà nàbì sallallahu alaihi wasallam kẹ́ mú ṣẹ. Hmm. ẹlẹ́kẹrin ànábì sallallahu alaihi wasallam sọ pé kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ òbí yín méjèèjì. Allahu akbar. àwọn ọ̀rẹ́ wọn hmm. bọ́yọ̀ ọ̀rẹ́ bàbá wa ọ̀rẹ́ màmá wa kà sí dáadáa sí wọn. ọ̀rẹ́ tá à ń sọ ń bẹ̀rù kì í sàlẹ̀ bàbá wa o. Hmm. ẹ̀yin sábà pé bàbá lè jọ́ fàálẹ̀ kó tó di kan kó láyé ọ̀rá <laughs> kó ń ṣe dáadáa sí àlè bàbá rẹ̀ ọ̀rẹ́ bàbá náà ni àbó làlẹ́ tí wàá lè jọ́ rẹ̀ ìyá náà tí wọ́n fà á lè kó tó di pókú àwọn à ń ṣe dáadáa sí lẹ́yìn àhórí òré yẹn ṣe dáadáa sí. Hmm. ẹlẹ́ẹ̀karùn-ún àwọn ìṣọ̀bá àṣẹlá ni ẹ sọ ẹbí pọ̀ ilé ìtúnṣe pé ẹ bá ti jẹ́ni tó ta mọ́ wọn tí ò bá sì ti bàbá wọn hmm. tí ò bá sì ti yá wọn ẹ má jọ hmm. jágbọ́ wọ yín. gbogbo nǹkan márùn-ún bó lẹ ti fẹ́ rí inú àdáadáa lẹ̀. so ètò ànábì sọlá àṣìlá ni ẹ tún mójútó lẹ́yìn kó òbí yín ọmọ yìí wá ń tẹ̀lé tọ́lọ̀ ń tẹ̀lé tànábì sọlá àdìsọ́lá àwọn á ẹ tí o bá ti ní bá a dá sí ká sòkò á sí amúlọ́tà kálukú wa so màálù wọn pe ah, màálù lágbájá nù màálù tàmẹ̀dọ̀nù màálù tàwọn ará ìyàwó nínú tàwọn ará sokoto nù tàwọn ará jọ̀sínú tàwọn ará mọ́ngúnù ìwọ ńkọ́ wòlíì gàgà mọ́ wa. máa lè ní wọ́n lè bọ́ máa lè nínú fámìlì. òtòrí <laughs> di eléyìí hmm. ẹ jẹ́ kí a jáwọ́ nínú àpọ̀ntí ọ̀yọ́ hmm. ẹ jẹ́ ká di súnà nàbì sallallahu alaihi wasallam ibẹ̀ gangan lórí rẹ wà. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń fìyà jòkó rẹ̀ ni ó rí dáadáa ṣe fún wọn. àwọn ń bẹ́ ń bí tá bùkátà kò fi dáadáa ránṣẹ́ àdádálẹ̀ ni wọ́n ṣe. so bí ó ṣe ń ṣe ń di ẹrù àdádálẹ̀ náà wọ́n ń lẹ̀ mọ́ bó ń ṣe ń di ni wọ́n ń lẹ̀ mọ́ wọn ò rí gbé lọ. torí de eléyìí eléyìí ò tó ń ta lè máa mú yàn lọ tà sí ipe kọ̀ọ̀bá yín ṣàdádálẹ̀ òun gangan ló fẹ́ràn màmá yín òun gangan nífẹ̀ẹ́ kí dáadáa ọjọ́ ti màmá. Hmm. kìí sẹ̀yìn tẹ́ ń ṣàdáadá lẹ̀ o hmm. aláìdá hmm. nítorí tẹ́ bá fẹ́ràn màmá yín kìí ṣàdáadá lẹ̀ lẹ́fì lọ́wọ́ máa ṣe ẹ̀yìn wa. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wàásù ìta gbangba tí a mọ̀ sí hudan wa bushra lẹ́yìn tó máa wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátọ̀dẹ̀ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí lọ́la òde gangan iná ni yóò sì wáyé inshallah ní Ògbómọ̀ṣọ́ Central Mosque ọjà dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten a.m ohun tí ó mọ̀ jẹ́ gbígbéyẹ̀wò níbi wáàsí ìtagbangba hudan wabushọ òun náà ni ìbéèrè àti ìdáhùn inshallah Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa fèsì àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan inshallah wa tí a bá gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ Allah yóò sì jẹ́ kí ó lapa dáadáa ní inú sẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa inshallah hello. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salaam ó kọ yín. Sọ ẹ̀yin ọ̀gbọ́n wa nù. Ẹ ló kọ yín o. Wa alaikum salaam wa rahmatullahi ibi ọdún pè. Zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. Ẹ ló kọ yín o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ Orúkọ yín o sọ̀rọ̀ látàdó. hello. abdulkudus ló sọ̀rọ̀ látàdó. ìbéèrè yín. naam gẹ́gẹ́ bí a ṣe rí pé náírà wa yìí ó ìtẹ̀lẹ́pọ̀lẹ̀ mhm. so ó ní kọ̀ọ̀kan táwọn èèyàn máa ń ṣe wọ́n máa ń fi owó pamọ́ sínú dọ́là àkàǹtàn wọ́n á ṣe náírà wọ́n á ṣe sí dọ́là. Mhm. ká sọ pé nígbà tí wọ́n ṣe ẹ̀ tán fi pamọ́ bóyá náírà yìí four hundred naira to one dollar ìwọ̀n àmàlọ́ sí dọ́là àkàǹtàn so later tó bá yá bóyá náírà to dollar conversion yẹn tó ti bá jẹ́ pé dọ́là tó ti di five hundred naira one dollar. ó ti yé ó ti yé kí lẹ́yìn méjì àlè mẹ́ẹ̀. náà ìgbà yẹn tí ẹ bá lọ wùdú yẹn padà jẹ́ pé ìgbà tó ti four hundred naira ìgbà tó gbà padà five hundred naira ni ṣé kò bọ́ sí abẹ́ rìbá báyẹn ìbéèrè nìyẹn ẹ ṣùgbọ́n. alhamdulilayi tẹ bá ra dọ́là pẹ̀lú náírà tẹ kó pamọ́ yẹn padà wá tà nígbà tí dọ́là ti rú gọ́gọ́ sí i ju bó ti ṣe wà lọ tẹ́lẹ̀ ẹni tí kìí ṣe rìbá lélẹ̀ kìí ṣe rìbá rárá kìí ṣe rìbá lábẹ́ òfin ọ̀la hmm. ṣùgbọ́n nǹkan tẹ́ kàn wò ni pé ọjọ́ tẹ́ kọ́kọ́ ra yẹn tẹ́ ẹ fẹ́ fi four hundred naira fi ra dọ́là ẹyọ kan ẹ̀yìn kó four hundred naira ti yín jáde onídọ́là náà mú dọ́là tiẹ̀ jáde ẹ wàá jọ ṣe pàṣípààrọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan náà níjókòó kan náà hmm. tẹ́ bá ti ṣe báwọn kò sí ní tó burú ń bẹ. Hmm. ẹ bá wọn kó pamọ́ ìgbà tí dọ́là kan fi di mílíọ̀nù tá a bẹ lọ́n kó ti bẹ́ẹ̀ o <laughs> ah, bẹ lọ́n kó ti bẹ́ẹ̀ torí àtẹ́kọ́ ah, tiwa náà kó níyì hmm. kó níláárí hmm. ìgbà tí ẹ bá wá kó jáde ń gbogbo iyekíye tó bá jẹ́ tẹ́ ẹ bá tà ẹ̀ sẹ́lọ̀ anabi sallallahu alayhi wa sallam ní fa idha ikhtalafat tówó bá ti yàtọ̀ síra wọn ẹ ta bó bá ti ṣe wù yín lópin ìgbà tó bá jẹ́ fún mi ìwọ náà gbà. hello. salaamu aleykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè yìí. orúkọ mi ni kamaldeen abdulkareem niger republic. ìbéèrè yín. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ lórí ẹni tó jẹ́ mọ́sùbùkù nínú salat wọ́n ti kí rákà kan kó tó dé. Mhm. wọ́n wò níbi orí rákà ẹlẹ́ẹ̀kejì ìmáàmù gbàgbé láti jókòó. ọ̀pọ̀ tó wá parí ìmáàmù ṣe kàbọ̀lì. ìyẹn bá ìmáàmù ṣe síbẹ̀ bá pérò yẹn yóò tún mú kọ́bìlì ní wa ni àbí èyí tí wọ́n ti bá ìmáàmù ṣe ti gbé. Màṣàlá ìbéèrè ní ẹlẹ́ẹ̀kejì. Ẹni tí ó jẹ́ ìmáàmù tó sì jẹ́ pé mọ́ọ̀sì nílé rẹ̀ lọ́wọ́ pé tí òjò máa ń rọ̀ láàrin mọ́gírìbì sí ìṣáì ọ̀làǹfààní láti ṣe jọ́mú torí àwọn jàmá mọ́sálásí àdúgbò sáǹfààní. Hmm. alhamdulilayi àkókò ẹni tó yẹ pé kò bá sọ láti láti bẹ̀rẹ̀ ìmáàmù wa ṣe àṣìṣe eléyìí tó pè fún kó forí kanlẹ̀ ṣáájú kó tó sálámà ẹni tí kò bá sọ láti láti bẹ̀rẹ̀ ọ wá bá ìmáàmù forí kanlẹ̀ ti gbàgbé yìí sẹ́gbà tó ń bá dìde tó pé sọ láti rẹ̀ tó múra káàtì ọgbọ́mọ lọ́wọ́ wá ṣé yóò tún bọ̀ tún forí mi kanlẹ̀ kó tó sálámà yàtọ̀ sí èyí tó ti tẹ̀lé lè má mú ṣe tẹ́lẹ̀ rárá o ẹyọ kan tó ti tẹ̀lé lè má mú ṣe náà ni torí ẹ̀ ká lọ mà ẹni tí ò bá bá sọ láti láti bẹ̀rẹ̀ tí ìmáàmù bá fi lè gbàgbé ìgbàgbé tó pè fún ká forí kanlẹ̀ ká tó sálámà bí n bá ń tẹ́ ń forí kanlẹ̀ làwọn náà bá forí kanlẹ̀ àmọ́ tó bá pé gbàgbé tó ṣẹlẹ̀ sí ìmáàmù pè fún ká forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà ni òun lọ tiẹ̀ lára dìgbà tó ń bá tó parí sọ láti tiẹ̀ tó náà sálámà gbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá forí eléyìí ti gbàgbé ń kalẹ̀ hmm. májẹ̀mú tó sì tún de gbogbo ẹni pé kọ́jẹ́ pé wọ́tọ̀ pẹ́ dé ọba tó rákà kan lẹ́yìn lè máàmù hmm àmọ́ tí n tọ́ bálẹ̀yìn lè má mọ̀ bá ti tó rákà kan ọ̀ gbọ́dọ̀ forí kàkà kalẹ̀ hmm. kọ̀ bá jẹ́ ṣáájú àbí lẹ́yìn sí sálámà ilé ìjọba. wọ́n ní ìmáàmù jẹ́ pé tòsí ilé rẹ̀ ní mọ́ṣáláṣí wà torí pàwọ̀ a lè pé ilé rẹ̀ nígbà tí èsì pé ní mọ́ṣáláṣí ní sùn so <laughs> tòsí ilé rẹ̀ ní mọ́ṣáláṣí wà so ojú wa rọ wá bí wọ̀ sí wọn á pa magrib àti ìṣáì pọ̀ ṣé ìmáàmù yẹ kó bá wọn ṣe irú sọ láti bẹ́ẹ̀ nígbà tó pé lé tiẹ̀ ò jìnnà síbi tí mọ́ṣáláṣí wà bẹ́ẹ̀ ni hmm. so a sọ pé sọdọkọ hmm. tó ń tọ sọdọkọ lọ kò bí ha alẹ́ yìí sàrà àtọlọ ń ṣe fóònù náà ni kò sí tó burú mbẹ nítorí pé òun nìkan kọ́ láwo tiẹ̀ bíi ti jàmá hmm. ilé ìjọba ṣùgbọ́n. ọlọ́wọ́ kan yìí o. àbùdá ní ọjọ́. láti wo. láti ìṣirò. láti àti ìṣirán. náà bisimilá ẹjọ́ yá. ẹjọ́ ìbéèrè ni pé ẹjọ́ kí ni ṣèyí àfihàn kí ni ojú tí ṣẹlẹ àfihàn jíjẹ àtẹ. jíjẹ. àtẹ. àdán. àtẹ. àtẹ. àwọ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣé àtẹ ṣé àtẹ́lẹ̀ ń sọ àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àtẹ́ ṣé ọbẹ̀ tí wọn ò fi yọ sí ní àbí ẹran kan ló ń jẹ́ rẹ̀ àbí wọn. báyìí báyìí báyìí báyìí báyìí. Ah, eh, kí ló ń kan ṣẹ̀rí àgbàgbà ó fi yọ sọ́bẹ̀ má fi yọ sọ́bẹ̀ ti rú sọ́bẹ̀ má fi rú sọ́bẹ̀ ti má kí sọ́bẹ̀ má fi wọ́ lọ́mọ. tó bá ti dùn lẹ́nu yín. yóò pè ìgbà tí ìgbà ti sọ bí ogun. tọ hmm, ọba là ọba pọ̀ bí ogun ni wọ́n fi ṣe kiri àwọn sálàyé nítorí eh, pé islam ò lọ́wọ́ sóògùn kóògùn ògùn yẹyẹ tó eléyìí jẹ́ bá nítorí kọ́ mọ́ lọ jẹ́ pé àwọn ti láàlẹ́ jẹ́ tí wọ́n á jẹ́ kóògùn ló ń béèrè. tó tọ́kàn tó lábẹ́ mi tó eh, nísìnyí ọbẹ̀ magi wọn fi magi sí i tí a bá rí pàǹfààní rẹ̀ ló pọ̀ jù hmm. kò sí ní tó burúkọ jẹ́ táàbùrù rẹ̀ ló bá pọ̀ jù ó burúkọ jẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà hmm. gbogbo ní tábà ti jẹ́ sẹ́nu wa tó bá ti jẹ́ pàǹfààní rẹ̀ ló bá pọ̀ jù hmm. kò burúkọ jẹ́ aburú rẹ̀ ló pọ̀ jù má jẹ́ torí pọ́lọ́n sọ pé wala tulqu bi aydikum ila tahluka ẹ má fọ ara yín tira yín lọ síbi ìparun. Allahu akbar jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí lẹ́ẹ̀kan sí pé wáá síta gbangba tí a mọ̀ sí hudan wa bushro lẹ́yìn tó máa wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátọ̀dẹ̀ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí insha allah bikudurotillah ní ọ̀la òde náà ni ó sì wáyé ní ògbómọ̀ṣọ́ central mosque ọjàgbó dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt ohun tí ó mọ̀ jẹ́ pípẹ́ kẹ́lù lé lórí òun náà ni ìbéèrè àti ìdáhùn asheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ al Center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógún ọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa fèsì sí ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan àwa tí a bá gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ Allah yóò sì jẹ́ kí ó lápá dáadáa nínú ìsinmi wa ọlọ́run ló sì tún fi san wá ní ẹ̀san olórí láyé bí àti lọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ kìí àmọ́ insha Allah ẹ lọ́wọ́ yín o aleykum salaam ó kọ yín pàápàá ibi ẹ ti ń pè. abdullahi ló ń pè láti kano. láti kano ìbéèrè yín. ìbéèrè mi wà lórí àṣà tí ó tún gbòde sí tí àwọn ọmọ iléèwé gíga tí wọn máa ṣe àwọn tó bá ti parí tí wọn máa ra aṣọ vẹ́ẹ̀sì àǹkó tí wọn fi máa ń ya fọ́tò àwọn mẹ́ta sọ pé torí kọ́ lè máa ṣe rántí ara wa fẹ̀gbà tó bá ti fẹ́ mi ṣé ilé ìtọ́ni ní ìsìlámù gbogbo ẹ̀ generally ká daṣọ agbẹ́jọ́dá bóyá nítorí pé àjọ jáde ńléèwé bóyá nítorí pé ìṣẹ́jọ pawápọ̀ bóyá nítorí pé àjọjọ́ má bàbá Islam ò ní gbogbo orí eléyìí ò burú lópin ìgbà tí ò bá ti jẹ́ pé arò mọ nǹkan tó takò ẹ̀sìn hmm. lókun ìgbà tá a sọ náà bá sì ti jẹ́ pé wọ́n ṣe pẹ̀lú àwòrán abẹ̀mí so gbogbo orú nǹkan kò sí tó burú mẹ́tẹ́yìn náà bá ti tira láti jọ jẹ́ pé káńkó pẹ̀lẹ́ nìkan bí ọmọ school kò sí tó burú mbẹ. Hmm. naam jazakumullahu khairan sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọlọn kọba àfi san án lẹ́sùn lórí láyé ń bí àti lọ́jọ́ agbẹnjẹlẹ kìyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu tí wọ́n dìjọ kọ́ orin wá láti òkè àdó akíntola ọpẹ́ pàtàkì lọ́wọ́ afa mustapha àti àfa abdulwadud jazakumullahu khairon ọ̀làdùnní bẹ́ẹ̀ ló ń lóko mi ọjọ́ mẹ́jọ láti máa pàdé lórí ètò yìí inshallah títí ọjọ́ mẹ́jọ náà ó ní mò ń tú wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ táàtúmọ̀ kíra wa nínú ọgbàlùjẹ́nà inshallah wípé salamu alaykum. ورحمة الله وبركاته الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر ọjọ́ mélòó láti máa ń fà ní àti darapọ̀ mọ́ ọ̀làdúnmẹ́gbẹ̀lẹ̀ lórí ètò and fix again.